لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم فصل في الحيض أداك فعلا عليكم يكياتك فعلا النبي محمد صلى الله عليه وسلم أفاني أو إدجو تي أقبقما الحيض حيض ó jẹ́ ìlú kan náà àwọn ẹ̀jẹ̀ tí ọlọ́run bá lẹ́kẹ́ ọlá ní kí ó máa tara obìnrin ọmọ alábí adam kó máa tara wọn jáde ẹ̀jẹ̀ pọ̀ tí máa ń tara ọmọ ènìyàn jáde máa haid ní jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀sà tó láwọn òfin tí ó pọ̀ tí ó tún di inú ṣẹ̀rẹ̀ islam afáàní والنساء مبتدأة ومعتادة وحامل ìrànmẹ́ta ni ìran obìnrin nígbà tí a bá fẹ́ máa sọ ìdájọ́ haid ọ̀nà mẹ́ta ma pín sí ìran àkọ́kọ́ náà wọn àwọn ni kí òun náà fura pé ẹ̀jẹ̀ ká máa ń tara ó wá ṣe béèrè nípa ẹ̀jẹun wọ́n ni irú obìnrin yìí àwọn ma máa pè ní alimọ̀bọ̀tàdà àtù aláṣẹṣẹ bẹ̀rẹ̀ obìnrin ìran àkejì inú ọ̀nà obìnrin ọmọ ẹ̀kẹ́dẹ̀tún obìnrin tó ti ṣe haidọ̀ tó ti ṣe débi pé ó ti mọ̀ láàdà dáadáa ó ti mọ ogun tí ń jẹ́ háìdọ̀ ó ti lálàádà ó ti nígbà tí fẹ́ ṣe tiẹ̀ ó náà lẹ́kọ̀ọ́ olófin tiẹ̀ lọ́tọ̀ ẹlẹ́ẹ̀kẹta wà háàmì lónìí òun lóbìnrin tó ń lóyún tiẹ̀ afáàní wà ákìsàrò lẹ́háìdì fóbìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe háìdọ̀ abẹ́rẹ́ kí tí máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọjọ́ wo ló pọ̀ jù tí yẹn lè fi ṣe haid kí ẹ̀yìn nírun ẹ̀yìn nírun ẹ̀yìn nírun ọjọ́ wo ló pọ̀ jù tí a gbọ́ lásìgbà látara obìnrin tó lóhùn nírun tí a sì fi ilẹ̀ kó má nírun bẹ́ẹ̀ wọ́n ní lèlìmọ̀ bùtàdá àti fẹ́ni tí ò ti ṣe haid rí ló wá bẹ̀rẹ̀ sí máa ṣe khamsata ashara yawman ó pọ̀ jù gbọ́dọ̀ ju ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ bí ẹnìkan bẹ̀rẹ̀ sí wọn ṣáájú lónìí kò ní orí kò tí ì lọ́lọ́la ìwọ̀n rí ìwọ̀n rí ìgbàtà lè gbọ́ tàbí lè gbà fún pé haidọ̀ náà lọ rí tà lè gbà fún dédà wọn ní 15 days lẹ́yìn 15 days yẹn tó bá tọ́lọ̀ wọn rí ní ọjọ́ kẹrìndínlógún a ní nǹkan mi ní sí ọ a ní gbà kó ti jẹ́ háìdọ̀ mọ́ àwọn afá panupọ̀ wípé ọjọ́ tó pọ̀ jù fún háìdọ̀ ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa sí kò gbọ́dọ̀ ju 15 days lọ sí láàrin oṣù kan tó ṣe rẹ́pútà tí ó pọ̀ jù oṣù háìdọ̀ ó pọ̀ jù kò kí wọn kò gbọ́dọ̀ ju fifteen days lọ o lè kéré síbẹ̀ ìwọ́n kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ wọlìlmọ̀tẹ́dà ẹ̀wá rí ọjọ́ wo ló pọ̀jù fún ẹni tó ti ń ṣe haidọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti bá a sábà àwọn àfáàní àádá tùhá náà ni wọ́n tó ti ní àádá tí àádá òun náà ni ó máa kà lákí òun ẹ̀ fi ń ṣe náà ni ó kà ẹni tó ti ní àlàáda ń gbà mí ẹ máa ń change o a máa ní change in menstrual cycle tẹ́ni tí máa ń fi three days sí ní ojú five days ẹni tí máa ń fi ten days sí lè padà wá dínkù kó di seven days oní ten days ń gbà mí lè wọ twelve days ó possible afaani fàyíntà máa dábì ádámù alápèjú ẹni tí ń fi ọjọ́ mẹ́ta sí haidọ̀ oṣù yìí wá dé ọjọ́ mẹ́ta ó ti lò ó tán ẹ̀jẹ̀ ò tún dá ìwé ń tọ̀ nǹkan zẹ́ẹ́dẹ́ sàlẹ̀ sàtẹ́n àwọn afáàní tó yóò tó ka ọjọ́ mẹ́ta mi ó tó fi kún ọjọ́ mẹ́ta kọ́kọ́ tí ò bá tún dá náà bákan náà ni yóò máa fi kún ma lam tujawiz khamsata ashara yawma tẹ̀lé má jẹ̀mú kí àfikún má kọjá fifteen days o tí ó bá ti mú kọjá fifteen days kọ́ ni ó ka tó bá ti lékún ní ẹ̀jẹ̀ àwa àlọ ẹ̀jẹ̀ àìdá lápèjúwe ó ń tọ́ máa ń fi ten days ṣe haidọ̀ oṣù náà wá dé after ten day yẹn haidọ̀ ò tí ì lọ àní mákìún náà ní ìwà tí ò tí ì lọ tún bu ọjọ́ mẹ́ta sí ó tún wá bu ọjọ́ mẹ́ta sí ó ti dá ten day kò tó tí ì lọ ní tí ó bù sí gbọ́dọ̀ ọjọ́ méjìlá báyìí èpè tó tẹ́jẹ̀ náà bá lọ after the fifteenth day tó bá tó máa rẹ́jẹ̀ ní seventh eh, sixteenth day àwọn àfáàní náà ti di dáàmú fasadi ní wọ́n ti hàdọ̀ ó ti dẹ̀ jẹ́ àárẹ̀ ní sẹ́gẹ̀ tí ò ní mú yàn má kí wọn má yàn àfáàní máa ń pè wọ́n tó ní alimọ̀lá fakọ̀ ẹni tí haidọ̀ rẹ̀ ti chíńjì kúrò ní bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá gbé ní ó sàkùnmí wa. ẹ̀rí ṣé olóyún náà wá lè ṣe haidọ̀ obìnrin tí ń lóyún ṣó náà tún lè rí haidọ̀ wọ́n máa ní lọ́wọ́ àwọn èèyàn wa àmì pé èèyàn lóyún náà ní wípé kò ní rí haidọ̀ mà kó dẹ̀ lómi ó fi ṣe àmì pé òun ti lóyún nígbà tí ò bá ti rí haidọ̀ rẹ̀ mà àwọn afọ́wò ní fẹ́ kan lórí Shafi àti Ahmad àwọn wí pé tóbìnrin bá ti lóyún kò pọ́síbù kó tún wá ní haidọ̀ lábẹ́ ẹ̀kú lóyún fáwọn Abu Hanifa àtàfáwọn Malik táwọn Maliki wọn wọn ní kò sí tó burú bẹ pé méjì lẹ̀jẹ̀ inú kó jẹ́ ẹ̀jẹ̀ haidọ̀ àbẹ́jẹ̀ ìsìhádọ̀ ọlọ́run sì sọ fún wa lóyún ò lè ní olóyún bá ti wá lóun náà ti ní òun rẹ́jẹ̀ nǹkan kò sí ká pèjì ká pè ní haidọ̀ lọ sọ wọn gbà pé olóyún ó tún lè ní haid ní mọ́sábù wàfáwà Malik àti hawa Abu Hanifa tó láwọn ò ní gbàgbọ́ pé tí ẹ̀ bá lóyún kò lè ní haidọ̀ sínú tí àwọn ọkọ̀ wọn tó máa wá ń dá masala bóòlù ẹni tó lóyún ó sì wá kakuléètì haidọ̀ tiẹ̀ wọ́n ní wọlé lè hámẹ́lì tóbìnrin bá lóyún ó lè ní haid gẹ́gẹ́ bí n ta sọ wọ́n pé first three months ló wà ní haida ẹ̀ tí wá wá nígbà tó lóyún àwọn ní khamsata ashara yawman wa nahwaha ó pọ̀ jù tó náà lè máa fi calculate di pé òun wà off salat òun ní haida lára òun ní wọ́n ní 15 above ní mọ́tà máa máàlìkì olóyún tí ẹ̀ òun lè jòkó ń lé kó má kírun kó lọ sí haidọ̀ fọ ó pọ̀ láàrin fifteen days sí twenty days ìyẹn tó bá jẹ́ wípé ń bẹ ní first three months. wọlé ó ní wàbáàdà sí thirty ashhurin ashruna yawman wa nahwaha lọ́dọ̀ wọn wọ́n ní tí oyún rẹ̀ bá ti pé oṣù mẹ́fà tó wá rí haidọ̀ haidọ̀ rẹ̀ lè pẹ́pẹ́pẹ́pẹ́ di ogún ọjọ́ kọ́dà ó tún lè kọjá rẹ̀ díẹ̀ di thirty days àmàlùkí ẹnu àwọn ọ̀wàfà ọmọdé àwọn ní tí olóyún bá rí haid láàrin oṣù mẹ́ta àkọ́kọ́ àsìkò tó pẹ́ jù fi lè jòkó lẹ́kùn tí ń ṣe haidọ̀ lọ́wọ́ láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ọdún láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ọjọ́ yìí wọ́n yẹ pé ó ń tọ̀hún ó ti wá dé ẹni tó yàn rẹ̀ ti wọ oṣù haidu lásìkò gbà náà wọ́n ní ìṣòro yàwó wà náà ha twenty days upward ni àwọn àbá ní upward ń pé di thirty days tó lọ kírun pé òun ní ìyẹn ló yí àbí àwọn àfáà tó gbà wípé olóyún lè ní haid ẹ wá rí àtẹni àkọ́kọ́ àtẹni ẹ̀kejì tí a sọ onífẹ̀yìn ní nkọ́tọ̀ àdámù tẹ́jẹ̀ haidọ̀ bá ń ṣe ségesège fóbìnrin lápèjúwe obìnrin tí ń ṣe ní wa wá wá lọ́jọ́ méjì ọjọ́ kẹta kò si tí ri rí mọ́ pẹ́lá ó ti lọ wẹ̀ ní ti ń kí wọn lọ tó ti jọ́ kààrùn ó tó rí haidọ̀ ló tún dúró náà ni tó ti jọ́ yóò tẹ̀lé fíìkù ni wọ́n ń pè àwọn afáàní tí haidọ̀ bá rí bẹ́ẹ̀ pé ń wá láàrin ọjọ́ tí ó yẹ kó máa fi wábọ̀ kó wá lójú kan náà fifty days náà ní highest mọ̀ láàrin fifty days ń kọ́ bí ẹ̀mẹ̀ta ní ń wá ní ń dúró ní ń wá ní ń dúró ìgbà tí bá ti ń fi ń dúró òun ní ọlọ́wẹ̀ náà ni yóò máa kírun yóò máa gbàwẹ̀ ọkọ̀ rẹ̀ lè súnmọ́ tí ẹ bá ń gbé láàrin ìgbà tó ti tó ń fi ń retí pé òun tiẹ̀ ti parí ń kọ́ òun tó wá padà ló sọ ṣòkò ní àṣùmọ̀ pé haidon ti parí yányá until tí fifteenth day ẹ bá ní bá rẹ̀ lẹ́yìn máa sábà ṣẹlẹ̀ sáwọn obìnrin tí ó ga ó dẹ̀ wọ́n ń tẹ̀sí ní fásitì nígbà míì tí ó rí kó ti parí ní fásitì kódà ni ó ti wẹ̀ afagba ńkọ́ ní ó tún rí ọmọ tó rẹ́ jẹ ọ̀tún kàkún náà ni ọ̀tún sọ́ọ̀pù náà ni máa dá màtásìkò òun tí ń jẹ́pọ̀ náà ní àsìkò tó pẹ́ jù tí ò bá ti wà kọjá àǹfààní bí ó ṣe ṣe lè lẹ́yìn lè ó gbélé àkànṣe àlàyé definition haid ní kí ló kàn wá gámẹ́gẹ́ bí mùsùlùmí kí ló kàn obìnrin mùsùlùmí bẹ́ẹ̀ kí ló ní bá a sì papọ̀ mẹ́sìn rẹ̀ ń bẹ̀ títí àwọn níbi sọ́dọ̀ wà àwọn yíṣù báyìí ẹ̀sìn láfẹ́ lọ líǹkì ẹ̀ má tó wá kàn án gẹ́gẹ́ bí obìnrin ẹlẹ́sìn tí haidun bẹ lára rẹ̀ afáàní wala yuhillu lil haidi salatun bóbìnrin bá ti ń ṣe haidọ̀ lọ́wọ́ ewọ ní o èyí pé kò lè kọ́kọ́ ewọ ní bó bá kírun ó sẹ́lọ̀ kódà tó bá kírun tó máa máa kírun àwọn afáà mi ó ṣe kìfèrí sọ́lọ̀ wọ́n fọlọ́run ṣe kíkọ́ ọlọ́run ní kíyàn bá kíyàn bá ti ń ṣe haidọ̀ kíyàn má kírun ọwọ́ tó wá máa máa lọ sàlọ́ lásìkò haidọ̀ ọ̀sìn máa ni ó fẹ́ tún ọkíyàn fọlọ́run ṣe kínú ṣòkòtọ́ fóbìnrin tí ń ṣe haidọ̀ lọ́wọ́ kó kírun ọlọ́run ti yá sí rẹ̀ pé ìwọ́n má kírun má àwọn obìnrin lọ bóòdù sọlọ́run sọlọ́run pé bóò ni a sì máa ṣànẹ́bí ni nígbà tí haidọ̀ bá ti díjò kólẹ̀ má kírun tí wọ́n ti wá lọ ńkọ́ wọ́n tún wá gbé ìmá kírun wọ́n tún wá gbé sí ọmọ àkìpadà wọ́n lásán mú bí yẹn máa ń ṣe haid ìwọ ni kó gbáwẹ̀ bó tiẹ̀ jẹ́ pọ́lọ́wọ̀n ògùn láwẹ̀ bí èèyàn bá ṣe haid lọ́wọ́ kò ní kí n kò sì ní sàn òun náà padà mọ bí bá ṣe haid lọ́wọ́ tí ó gbàwẹ̀ ni ó san gbogbo àwẹ̀ náà padà ó bá ti jẹ́ kí ó bá ti tó bá gbé náà ní ọ̀sẹ̀ padà wà látọ̀wá fún bí oní haid ọba ń ṣe hajj lọ́wọ́ tó wá rí haid lásìkò tí ò ti ṣe tọ̀wá fún ní ó dá tọwáfù ẹ̀ ni o kò gbọ́dọ̀ fi haidu ṣe tọwáfù yàrá Aisha radiyallahu ta'ala anha wọ́n tẹ̀lé Ànábì lọ sí hajj lásìkò tí wọ́n bẹ́ sí hajj ọlẹ́sà wọ́n tẹ́ yóò lọ bí haidu bá dé wọ́n bẹ̀rẹ̀ sí máa sọkún ẹkùn pé àpọ̀ ọ́ sì pọ̀ àwọn tó tẹ̀lé wọn lọ sí hajj náà wọ́n yà wọ́n pọ̀ apọ̀tá wá háyà yókù tí ayé láti rí iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀mí nìkan ló wá kù náà wá rí ibi tí wọ́n ti ń sunkún náà ní kí ló ṣẹlẹ̀ sí ọ náà wá sọ sọ́ọ̀tì ìgbéyà pé háyìdì kẹfọ́ ti já kí háyìdọ̀ tókè ṣe háyìdọ̀ rẹ ti dé ni wọ́n ní bẹ́ẹ̀ ni náà ní kò wọ́n ti ká máa sunkún ọ̀nà dáálé kẹ̀ẹ́rẹ́kún kàtàbà Allahu ala banati Adam ẹ̀jẹ̀ kan ni tọ́lọ́run máa ma fi ṣàdánwò fún gbogbo obìnrin ọmọ nábì ádámà kìí sì ti ẹnìkan ni wọ́n ni kọ́lọ̀kọ́lọ̀ máa ń ṣe mọ̀ tí ó kọ́kà láwọn ẹ̀kọ́ ni ẹ̀jẹ̀ láti haidọ̀ túkì tí haidọ̀ yẹn bá ti wá dé fádà ẹ̀ṣọ̀ láwọn ní kírun inú ẹ̀ náà ni ọ̀ ní stọ̀wáp lábì wá rí fún wọn ni wọ́n fún àlí kulla shay'in yaf'aluhu al-hajj lásìkò hajj tó ọba ṣe haid gbogbo táwọn alálàájì yòókù máa ń ṣe wọ́n náà máa ṣe gbogbo táwọn alálàájì yòókù bá ti ń ṣe wọ́n náà máa ṣe kódà kan ní haid lára lọ́yẹ̀rọ aláta tó fi bìrìbìrì ṣùgbọ́n wọ́n ṣe tọ́wá fò táwọn alálàájì yòókù bá bẹ̀rẹ̀ ṣe máa ṣe tọ́wá fò wọ́n ní bá wọ́n ṣe ẹni tọ́wá fò yálà ti kùdùmù ni ìfádọ̀ ni wàdá ni ọ̀nà

tí wọ́n fẹ́ kó maka iṣẹ́ gbẹ̀yìn tọ́lọ́run fẹ́ ká ṣe gbẹ̀yìn maka ní tawaf ogun ọmọ tawaf yẹn kọ́ anábì ní gọ́lẹ́rọ fi bilbeji máa ṣe tawaf náà wá mú pé bí ẹ̀bá ń ṣe hajj lọ́wọ́ tó jóbìnrin tí ó pé haidu ó wà sínú àsìnmi ní oníṣòwò tí ó fi lọ kò lè fi haidu sí tawaf wọ̀lẹ́ mọ́sùn mọ́sùn àti ṣáájú akáṣájú kó tí ẹ bá ti ń bẹ lásìkò tí ó bá ti mára táwọn afáà ní tó dáa jù ní kó má fa ọkàn mọ́sùn so ẹni tí ń fi àìdọ̀ náà kọ́ wọ́n ní kò tọ́ fún kí o fọwọ́ gbé mọ́sùn lọ́wọ́ wọ̀lẹ́ dùfúlù mọ́sùn ẹni kò ní wọ mọ́sálásí àfi wíwọ ó fẹ́ mú nǹkan lásán tẹ̀pín táwọn àfáà mi sọ ni pé àwọn ìyàrí tí ó tó sọ nǹkan dewọ̀ kò sábà sí fún kóbìnrin máa wọ mọ́sálásí àti kó tiẹ̀ má gbé mọ́sáàfù lọ́wọ́ ẹgbẹ́ bí n dáa sọ́npa mọ́sáàfù bẹ́yìn ò bá ní nǹkan kan tí ó pàtàkì láti fi ṣe àbíyàn ní bòmí tí yóò ti rí bí kan tí a fẹ́ kí al-khuruju min khilaf al-ulama mustahab kíyàn má fọwọ́ gbé ọ náà ló fọkànbalẹ̀ jù وعليها قضاء الصوم يعني تشي حيد تي كولي باوي امين ابي رمضان انبي abawe na fila to ti daniya re ko we sin lohun to wa ń bẹ lórí kí ń gbàwẹ̀ náà lọ́wọ́ haidowade wáwẹ̀ náà ni ó sọpadà lóòótọ́ ti yóò ti dà kọ̀dọ́wò sọ ìsan rẹ̀ padà nú tí ó sì rọ̀yàn fún ẹni tí ń ṣe haidun dúnà sọ́lá èèyàn ní tún kíma rọ̀yàndà yàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n bèèrè ìbéèrè lọ́wọ́ anábà Muhammad sọ́sọ́lá

kò sábúrú ń bẹ̀ wala yahillu li zawjiha farjuha ọkọ rẹ̀ lásìkò tí ń ṣe háyọ́dọ̀ lọ́wọ́ ìwọ̀ ni kí ó súnmọ́ abẹ́ rẹ̀ wala ma bayna surratiha àwọn níwọ̀ ni kó súnmọ́ abẹ́ rẹ̀ gbogbo tí ó mú ìsúnmọ́ abẹ́ rẹ̀ rọrùn náà ó jẹ́ èèwọ̀ tó kí máa láyẹ̀ tí mu al-muharramu illa bihi yakunu muharrama ntí ìṣe tọ́lọ̀ ń ṣe léwọ̀ ntí ò bá ní jẹ́ ká rí ibi mú léwọ̀ wọn náà ó jẹ́ wọ̀ ni ọkùnrin tí ń jọ́kọ lápẹ̀júwe tó bá fún láyé kó máa súnmọ́ ìdodo ìyàwó rẹ̀ débi itan rẹ̀ lásìkò ní sọ àìdọ̀ lọ́wọ́ kò sí bẹ́sù òní padà wá ti lọ síbi ìsúnmọ́ abẹ́rẹ́ àǹfààní kọ́dà kó dìnà sí àti ibi ìdodo rẹ̀ débi oríkun rẹ̀ débi itan rẹ̀ títún mọ̀ wípé kò sábúrú ní tó bá kọjá ìdodo kò sábúrú ní tó bá wálẹ̀ sí itan wọ́n ní wa hatta tẹ̀kùtẹ́fìlẹ̀ àfi tó ń tàn bá parí haidọ̀ tán tó sì lọ wẹ̀ bó bá parí haidọ̀ tán gan bí ò bá ti wẹ̀ náà ìwọ̀ ń sì tó ń bẹ lẹ́yìn tó lékè náà àwọn àfà àfi tó bá tó wẹ̀ tányányá onítọ̀wá tọ́ fún ọkọ̀ kó súnmọ́ فليني ni àwọn ẹ̀kọ́ tí a fà wá kọ́ wa ko هذا وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك